Jòhánù orí keje àwọn arákùnrin Jésù kò gbà á gbọ́. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù rìn ní Gálílì nítorí tí kò fẹ́ rìn ní Jùdíà nítorí àwọn Júù ń wá ọ̀nà àti pa á. Àjọ àwọn Júù tí í ṣe àjọ ìpàgọ́ súnmọ́ etílé tán nítorí náà àwọn arákùnrin rẹ̀ wí fún un pé lọ kúrò níhìn yìí kí o sì lọ sí Jùdíà kí àwọn ọmọ ẹ̀yìn rẹ pẹ̀lú kí ó lè rí iṣẹ́ rẹ tí ìwọ ń ṣe. Nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun ní kọ̀kọ̀, tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, fi ara rẹ hàn fún aráyé, nítorí pé àwọn arákùnrin rẹ̀ kò tilẹ̀ gbà á gbọ́. Nígbà náà ni Jésù wí fún wọn pé, àkókò tèmi kò tí ì dé, ṣùgbọ́n àkókò tiyín ní múra tán nígbà gbogbo. Ayé kò lè kórìíra yín, ṣùgbọ́n èmi lé ó kórìíra nítorí tí mo jẹ́rìí pé pé iṣẹ́ rẹ̀ burú ẹ̀yin ẹ gòkè lọ sí àjọ yìí èmi kì yóò tí ì gòkè lọ sí àjọ yìí nítorí tí àkókò tèmi kò tí ì dé nígbà tí ó ti sọ nǹkan wọ̀nyí fún wọn tán ó dúró ní Gálílì síbẹ̀ Jésù lọ sí àjọ̀dún ìpàgọ́ ṣùgbọ́n nígbà tí àwọn arákùnrin rẹ̀ gòkè lọ tán nígbà náà ni òun sì gòkè lọ sí àjọ náà pẹ̀lú kì í ṣe ní gbangba ṣùgbọ́n bí ẹni pé ní kọ̀kọ̀ nígbà náà ni àwọn Júù sì ń wá kiri nígbà àjọ wípé níbo ni ó wà kíkùn pípọ̀ sì wà láàrin àwọn ìjọ ènìyàn nítorí rẹ̀ nítorí àwọn kan wípé ènìyàn rere ní í ṣe àwọn mìíràn wípé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ń tan ènìyàn jẹ ni ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó sọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí ìbẹ̀rù àwọn Júù. Nígbà tí àjọ dé àárín, Jésù gòkè lọ sí tẹ́ḿpìlì, ó sì ń kọ́ni. Ẹnu sì ya àwọn Júù. Wọ́n wí pé, ọkùnrin ti ṣe mọ ìwé nígbà tí kò kọ́ ẹ̀kọ́. Nítorí náà, Jésù dá wọn lóhùn. Ó sì wí pé, ẹ̀kọ́ mi kì í ṣe tèmi, bí kò ṣe ti ẹni tí ó rán mi. Bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí bí èmi bá ń sọ ti ara mi ẹni tí ń sọ ti ara rẹ̀ ń wá ògo ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń wá ògo ẹni tí ó rán òun lè olóòótọ́ kò sì sí àìṣòdodo nínú rẹ̀. Mósè kò á fi òfin fún yín kò sí ẹnikẹ́ni nínú yín tí ó pa òfin náà mọ́. Èéṣe tí ẹ̀yin fi ń wá ọ̀nà láti pa mí? Ìjọ èèyàn dáhùn wọ́n sì wí pé, ìwọ ẹ̀mí èṣù ta ni ń wá ọ̀nà láti pa ọ́? Jésù dáhùn ó sì wí fún wọn pé, kìkì iṣẹ́ àmì kan ni mo ṣe, ẹnu sì ya gbogbo yín. Nítorí èyí ni mose, fi ìkọlà fún yín. Kì í ṣe nítorí tí í ṣe ti Mósè, ṣùgbọ́n ti àwọn bàbá. Nítorí náà ẹ̀sìn kọ ènìyàn ní ìlà lé ọjọ́ ìsinmi. Bí ènìyàn bá ń gba ìkọlà lé ọjọ́ ìsinmi, kí a má bàa rú òfin Mósè, ẹ a ṣe ń bínú sí mi nítorí mo mú ènìyàn kan lára dá ṣáṣá lé ọjọ́ ìsinmi. Ẹ má ṣe ìdájọ́ nípa òde ara, ṣùgbọ́n ẹ máa ṣe ìdájọ́ òdodo. Àbí Jésù ni Mèsáyà náà? Nígbà náà ni àwọn kan nínú àwọn ará Jerúsálẹ́mù wípé, ẹni tí wọ́n ń wá ọ̀nà àti pakọ́ yìí, sì wò ó, ó ń sọ̀rọ̀ ní gbangba, wọn kò sì wí nǹkan kan sí i. Àwọn olórí a mọ̀ ní tòótọ́ pé èyí ni Kristi náà ṣùgbọ́n àwa mọ ibi tí ọkùnrin yìí gbé ti wá ṣùgbọ́n nígbà tí Kristi bá dé kò sí ẹni tí ó mọ ibi tí ó gbé ti wá nígbà náà ni Jésù kígbe ní tẹ́ḿpìlì bí ó ti ń kọ́ni wípé ẹ̀yin mọ̀ mí ẹ sì mọ ibi tí mo ti wá èmi kò sì wá fún ara mi ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi ẹni tí ẹ̀yin kò mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ nítorí pé lọ́dọ̀ rẹ̀ ni mo ti wá òun lè ó sì rán mi Nítorí náà, wọ́n ń wá ọ̀nà àti mú un. Ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e nítorí tí wákàtí rẹ̀ kò ì tíì dé. Ọ̀pọ̀ nínú ìjọ èèyàn sì gbà á gbọ́. Wọ́n sì wí pé, nígbà tí Kristi náà bá dé, yóò á ṣe iṣẹ́ àmì jù wọ̀nyí lọ, tí ọkùnrin yìí ti ṣe. Wọ́n rán àwọn oníṣẹ́ lọ mú Jésù. Àwọn Farisí gbọ́ pé ìjọ èèyàn ń sọ nǹkan wọ̀nyí lábẹ́lẹ̀ nípa rẹ̀ àwọn Farisí àti àwọn olórí àlùfáà sì rán àwọn oníṣẹ́ lọ láti mú un. Nítorí náà Jésù wí fún wọn pé, Níwọ̀n ìgbà díẹ̀ sí i, lé èmi wà pẹ̀lú yín, èmi ó sì lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi. Ẹ̀yin yóò wá mi, ẹ̀yin kì yóò sì rí mi, àti ibi tí èmi bá wà, ẹ̀yin kì yóò lè wá. Nítorí náà lé àwọn Júù ń bá ara wọn sọ pé, níbo ni ọkùnrin yìí yóò gbé lọ tí àwa kì yóò fi rí i yóò á lọ sáàárín àwọn eléni tí wọ́n fọ́n káàkiri kí ó sì máa kọ́ àwọn eléni bí. ọ̀rọ̀ kí ni èyí tí ó sọ yìí ẹ̀yin ó wá mi ẹ kì yóò sì rí mi àti ibi tí èmi bá wà ẹ̀yin kì yóò lè wá. odò omi ìyè lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ ńlá àjọ Jésù dúró ó sì kígbe wípé bí òrùgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mu ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa sàn jáde wá ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà gbọ́ ń bọ̀ wá gbà nítorí a kò ì tí ì fi ẹ̀mí mímọ́ fún ni nítorí tí a kò ì tí ì ṣe Jésù lógo ìyapa bẹ́ sáàrin àwọn ènìyàn. Nítorí náà, nígbà tí ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n wí pé, lóòótọ́ èyí ni wòlíì náà. Àwọn mìíràn wí pé, èyí ni Kristi náà. Ṣùgbọ́n àwọn kan wí pé, kí ńlá? Kristi yóò á ti Gálílì wá bí? Ìwé mímọ́ kò wá wí pé, Kristi yóò ti inú irú ọmọ Dáfídì wá, àti Bẹ́tlẹ́hẹ́mù ìlú tí Dáfídì ti wá. Bẹ́ẹ̀ ni ìyapa wà láàrin ìjọ ènìyàn nítorí rẹ̀. Àwọn mìíràn nínú wọn sì fẹ́ láti mú un, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e. Àwọn aláṣẹ kò gba Jésù gbọ́. Nítorí náà, àwọn oníṣẹ́ padà tọ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá. Wọ́n sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin kò fi mú un wá? Àwọn oníṣẹ́ dáhùn wí pé, kò sí ẹni tí ó tí ì sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. Nítorí náà, àwọn Farisí dá wọn lóhùn wípé, a tan ẹ̀yin jẹ pẹ̀lú bí? Ó wá sí ẹnìkan nínú àwọn ìjòyè tàbí àwọn Farisí tí ó gbà á gbọ́. Ṣùgbọ́n ìjọ ènìyàn yìí tí kò mọ òfin di ẹni ìfibú. Nikodemu sì wí fún wọn pé, ẹni tí ó tọ Jésù wá lóru, ó jẹ́ ọ̀kan nínú wọn. Òfin wa ń ṣe ìdájọ́ ènìyàn kí ó tó gbọ́ ti ẹnu rẹ̀ àti kí ó tó mọ ohun tí ó ṣe bí. Wọ́n dáhùn wọ́n sì wí fún un pé, ìwọ pẹ̀lú ń ṣe ará Gálílì bí? Wá kiri kí o sì wò, nítorí kò sí wòlíì kan tí ó ti Gálílì dìde. Wọ́n sì lọ olúkúlùkù sí ilé rẹ̀.